وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رضي الله تعالى عن سادة التابعين والعلماء العابدين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته ije boya allah subhanahu wa ta'ala lainan na yiwu azun hukunci cina ko ko huba tuba <laughs> mai wani sama wo huba ale wo huba nufi o elo azun buki eshi aga azun kpa etikuta alhamdulillah etikuba ina nan ga ajikini

musulmi ka da ne ba ko ye tɔn na ko ye la ya wa se ka kuru sɔkɔ ka ye tu ci yi da kpɔn o sɔkɔ olu ya yi da kpɔn ne ma de fɛn na de titi ne ka ci na ne ba ko ba ta na sɔkɔ fan bɛ ni bɛ yi ne pe cɛ a jɔn ta gangan jɛkun ka ke a zun ba ni ibu ji ko ti de jɔkun yi yi ti yi to daga yi yin to ito ito ga na ci wani ito ga ke wuye ito ga ma ke gumiyo ebo a cewa ezo bayan sunna albarka da alkhair na yi bo na ke biye ko na ke na yi o oh ma ga cule suku nga yi lokaci na yi mana ka ga lokaci na ke na yi ba kano da ka san ya ka tu ba alqur'ani wala na ka san ya gwaso ya zikiri ji wala na ka san ya tafsiri luba wai lake na kansa ya boji wangi ne da dan ba kubo na wai lake na na majje na wa ke yi da ina ba na wato ga wa ke biro wa di na kan wuti wa ce ko to da ka kwace wani yo ga gasha wa ebe na efe guwa guo ke da na e ko e ko yana zan yo nyina doro ga ejile na ka kuna wa ke ci ka na so ko da na wadda yi na amma ya bayan ya bayi na ba ni ga yi gbana ka gafa yau lamar gun ya ci ba ni ga gun yi sana ka yi gafa yau eba na alkur'ani na ci baya annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam ebu buga mai yi kashi na bai da da bidara mai coco na alkur'an na bayani gaba da iza shi tau mini ko gona kidaran ga ci baya annabi muhammadu misali kun ci koko albarka kin da Allah subhanahu wa ta'ala wai ga iniyo sotul qadr wani allah subhanahu wa ta'ala da alqur'ani na yiwu ci bi annabi muhammadu fi laylatil qadr dan ne ba ko ya yeshi na yeshin cikoko na yeshi kici da wannan su ko ci alqur'an annabi muhammadu na to kuma ga yeshi yeshi yeshin cikoko sura da ta ga inna anzalnahu fi laylatin نعم فيها فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا أمرا من عندنا إنا كنا مرسلين الله سبحانه وتعالى قال القرآن نتشي دنيا بقوي شنو يشيع البركة لا يجيبها ليلة القدر ليلة مباركة ya alkur'ani ciji dan ba ko shi na kota na aya ba ci non gba na ga ya alkur'ani ciji dan ne ba koya ya ye shi ne ye shi albarka na dan dole ga ga wudi albarka ya soko wudi albarka ya alkur'an na sai dan ba ya zo waye shi ci za soko go ma adaraka ma lailatul qadr ki ma lawo ye shi to ne ye shi kun na na ye shi na lailatul qadr ye shi alqadarin na khairon min alfisha on ga ta kutu da wana ya da wana na ga ta ninni na man shi la an kabitu lissafi abun nan a ga ya ta ga ya lauje eya ne ijele ya de eya shi be gute ta tutu 83 years and 4 months ibada na ya iza jidan ba ko shiya alqadarin na ya shiya mubarakan lada na iza de ibada hucho na oga ibada na iza jide pondo cho maje na, arta kaniya 83 years and 4 months na eke ya wiki wiki oyo yi tazama 83 years ta na na ta àti adáàdé ṣídà ọ̀gá ìbáàlájì àyàwó láàdá yẹ́nzẹ̀ lẹ́yìn àrítà ká ní eighty three years four months náà. ọtí pẹ̀lú èṣù ti di oṣù mẹ́ta àdúgbò bẹ̀yìn náà. al'ummar ya annabi muhammadu ga sokola ciwon nata banu isra'ila ya jefa yi kan yi amma su ko tupa yi yayi tupa yi yayi na lada ya sana ya ibada na da 83 years o e ya shi ne wuta ya ta tuwa guni na ibada na ji dan ba ko ya na jo pata mo to to da bwana so ko gon aya lu ma ji ya nabi muhammadu fe ni kawai ye shi ni kawai aga to da ye shi na cha alquran yi da no min hima ma ki na da ye shi to ga na to lailatun mubaraka ye shi albarka ye shi albarka to annabi sallallahu ta'ala alaihi wasallam ga ye shi albarkan na ewuza ewa shin na za ابن يشين تتنزل على ايه ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها ملائكه ملائكه يا تشي تنباتا داشي ادي فن ملائكه سكو يشكين da yi shi ne da qadr na ya da shirya malaika yin toci wa ruhu fiha to malaika jibril to me ci da annabi muhammadu na wuce da tumbo ga mu fawa albarka za kunna ya kuma jin da cewa bai ji ya alkhairi ga bai layi so ce ji kokari oge inda kide shole gban ga wa na ga payo na ta no ge ji le na ke ji du ga payi qur'an no ge na ke gba ga payi istighfar no ge na ke ji ga zikirin ka ka na oge jire na ke duka pain e ka kuna wa dure go duka pain na e ko na nabi muhammad wa ju duka pain e ka do shine iga kuna arma nabi sallallahu ta'ala sa ta kun imam al-bukhari be muslim ku be e bai ba e imiya nabi muhammad aisha sa ku be er do ya be ne ga nabi sallallahu ta'ala alaihi wasallam ja fe ya taqifu wa ju ji itikaf wa ju da ke ba masalaci awa wenguru ibada eti ibada ibada eti ibada kan dondo ramadan ga ke wo tusona annabi da masallaci masallaci ba wani leo olumida sai ko wo ci ga mu an ga annabi matati ji jumbo adda lokacin su ko gura ino su ku bai da albarko ne da aminci ya huto zuma da ne annabi muhammadu ganca i'takafa azwaja imuji atatiɛ na ne bi tatu wɛrɛ atɔ bi ti kpe kpe eyi kaafi tse nye masalaatsɛ ti ibaa dɔ tse nye masalaatsɛ ti ibaa dɔ orope tso na bi ko so ale dalili dina gba ne ganza ke to lo eyi kaafi o matukade nga atsɔ mutu ntsi zagi bu ma atsɔ ama na yɛ bo ma asu na yɛ soko nzagi adi eyi kaafi ya nala da abe eyi dina yɛ sagama agi tu na na ale yɛ alo eyi dima efe fa fini ma fa ale ga lo yi dima daga na ma ga a gana ka yi to na ma ga a lo na masuku ito ma fa ja da idi ta bo ina ja lo a imi ja da ima gaskiya ale keno yi pata da na ito a daga ya lo a ya lo a ya lo a ale ga ga ga ni tu gbe yo ga ji e fa ina fa e ko gbe mi rojo wa ni ga ga lo yi dimo bọ́n ní zàmọ́ ẹgbẹ́ náà pé làwọn báyìí ọmọ pọ́kùn kára lọ àwọn yìí mà ọmọ pọ́kùn kára lọ mọ́ọ̀dì jì yìí mà ọmọ pọ́kùn kára lọ bíkọ yìí mà ọmọ pọ́kùn kára lọ súnmọ́ yìí mà ọmọ pọ́kùn kára lọ àwọn yìí mà ọmọ kára lọ fìdá àwọn yìí mà. zagide da shi jima jima yi àti ẹjí òsì pàtí pẹ́sẹ́lá tó bí ayiná ó gbọ́dọ̀ bí ọwọ́ tì yá sẹ́ni tó à nẹ́bí mọ́mọ́dọ́ àpúrù

gan dondo na ramadan ga ke guwa tuzo na annabi sallallahu ta'ala alaihi wasallam da pe ahaya al-laila wa don wa do ce la shi garai wa lele da wa da shi garai umma kita tuto wa ya kan ya wa ai kaza ala to ya luji imiji to giji wala safiye sho an doru gallele mazan doru nutu te shira yeshi koshi dana yeshi albarka idana wa shaddal mixar annabi ake annabi adun ke fiye daga bayin imana wa gina ta ibada jiya to ci ga bayin abe ke wuwa ramadan ga kina ci ji kokari kana yastaidu bil ashr ma la yastaidu fi ghairi kokari na muhammadu ya ji bai ibada jiya to bai bai guwa ya ramadan ina sifa da yuci da guwa guba ko kuma ya shigo ya shi na shido ani na guwa guwa guba na shido na kokar na na bai ci da bana na tsoma bai ci guwa ya zo bai na wala ce guba na ba to yi ibo a to ya sawan gido na yayi ba ni ga ya kada to ku da ke ma ke yin to bi mai yin to yo yin to musulmi ga yo abdullahi ibn abbas kutu da yardo ga sayyidina umar bin sahaban ya annabi muhammadu bi zamanin nti gbɛɛdɔn yeshi kici yeshi yɛn lɛ ibe tulu kada langoro wo gaba anabi o kaka yi nan amma ta bana gun doku daga tuna ta aduma wo anna a fili ashiri la ba ta mi sɔn a gun shi na ci da ya nabi muhammadu daga lawil maafuzo dabe sama niye ihe daana baitul aizana mu yi niye ba kwaya ramadan bo guwo yin zuba kwaciyo calle bacin luganci guwo yin zuba ari mafaga abdullahi ibn abbas wọn da bai sayyidina umar ga inni la a'lamu ayu laylatin ayu laylatin mi abdullahi ibn abbas mi ke to yeshinu yiga yeshinu yire mi pe ọlọ pata ara mi ṣùgbọ́n ni gan mi ni de yeshu kú wọn kẹ ramadan yọ àmọ́ abdullahi ibn abbas ka yeshi ayi ni ẹ fọnà tu yìí ló ń pe sayyidina umar ga yeshi kíkẹ fọ kìtì tó yọ ọ̀nà yeshi yẹn tọpọ̀ sí yòókù tó àbẹ̀ adaa ga ayi na nne elu azụ esube kutu anyị nwa ya tibara kutu abụ gato ko bai shi wuce ma muna abla muna ba su gaye shi lalle to kaji no to ga don amma mi su sahaba yi ko tun ga wuce bo an ma sayyidina umaru ga a aina alimta ba da wuce ke ga shi ta ko shi me kutu abin na ga yoyo nga e o ga jikai alaka allah sab'a samawati sama gutu sama na sɔkɔ jiwo na gutu aba ŋo jiwo sɔkɔ di sama gutu aba sɔkɔ di kii gutu aba efere la ala yi sɔkɔ jɛ ja gutu aba oga adi tawa fɔ sati ka abo sɔkɔ jɛ jiwo sɔkɔ tu aba oga adi sayi bɛyi na sɔfɔ le mɔri sɔkɔ jɛ jiwo sɔkɔ tu aba nge ne sɔkɔ di gutu aba gutu aba gutu aba na dokun uti ke lawo dɔ la kaa to esie lɛ lɛ te kadiri o to tɔpɔ ebe gutu esie tɔpɔ ebe gutu aba wa yɔyɔ so ale mafi ya ke bayan na toku ga ya shi wuce ga ya shi ko wuce sallallahu ta'ala alaihi wasallam un ke me ni su ba ga ga ya shi wuce ibn fandoci annabi ga mi titiya ga mi ben ga ya ga ya shi ko na ya waza ne ga ya waya da ana ya shi kan zu wa min ramadan bo amma wani be wani na te gimbe da shi na mbe tiya ba na a mutu wacin bo mbe fono to yi bena da mi ga ga e ya fa kaza yau amma yana da bana ya ce wuza dai don ba ko kogo na ke zuba da madana musamman ikuna ya fa ya wuce shi na wa ga ya shi tafa shi bai ni wa ga ya shi tafa shi bai gute ko ya shi tafa shi bai gutu ko ya shi tafa shi bai gutu a ko ya shi tafa shi bai gutu a ni ya wuza don ba ko ko na yau in ko ba ko ko na yau ga a ga annabi ga ji ilimin lalaki a bayanu ya annabi amma wa ga yi ji shagali don ba ko ko na yau yi dokubai ba

armana na aisha su kube da wuri ga wani gina nabi sallallahu ta'ala alaihi wasallam ga abeke in wa faktu lailatul qadri ba ma da'u mi ga di pade be she lailatul qadri ta satu ki yana me ajina ki aduwa me abaye ko china annabi muhammadu cilawo aduwa na ga aduwa zan boro asuwa ko ci ci bana annabi ga yana wa ga buga na kuli allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni aduwa na ga anabi launa nana aisha gupe kuke yi ta wa ba don ba ko fe lailatul qadr e la wa dokun ba aduwa ngba ko fo uchi na e shi uchi nga ito a re shi na to te la di budgeting eti ali tujo eti taari ye na wa de ni pata na e shi uchi ga di tattali wo anaga de ya uchi na e shi uchi ga a stamp wo so ngala ngun olu no to tigi dokun ba aduwa ben baya tita tsoto baya zade ciji baya mimaji baya baji e baya dangiji e baya manji e baya kimmiye e baya zoshi ciji e bane fa tuwo Allah la yi jikwa bi so na ga isatu e e na mi pagan ili ya do etia lamari foko na idana so koji pade yi qalu kito cigan ni katuna wanti wa ma wa min ayatihi

wanda wani ba kuyin aya jo na iga ke kago jijo ni allah subhanahu wa ta'ala yi arma ibula jinnina don ba kuyin yiga le ya bi lalle allah ga yi allah wani ki ya wuce jo khalqu samawati alita ya sama kutuwa ba nojina wal ardi to alita ya kin nojina an bai wa ta sama ne nun ga su kotu tunni tandoro oh, a ci kere ga su ko tutunni da sarare to ya to har bai ne lale bana ga ta sama na ya aro ara la saja ma tawa ka ki wa tawa to yi to are pata alita so ko yi na da wo ne to to ce ja pare gan be alita ya to ci no ke ji ebo ibo na ene ye be sama wana ene ye be kin bona pata ebo ibo yo wa khalaqa lakum ma fi samawati wa ma fil ard wa alayka gan jijina soko ti sama gutaba pekin gutaba na egwa wuji dana na je ugwa tiya kagwa ya tocho na na yi make laike ko daga nan buyi ga juwo alitan doro da na, a shama amma a ji alitan doro da bana ajiya iri kendo ajiya sokona kendo da alitan doro da ba ajiya yi kendo soko ajiya yi wana na to alitan doro da bana ito ajiya iri kendo ya jiya soko na soko bugi ya ji ibada yau amma ba ta fihi ma min daba ina soko da ya ke cikin bo ci ga na wani gugwa nyen ni nibo ya lawo da jiji wuyi da kaguwi wa hada ibnu kasir wa hada yashmalu al malaika wal ins wal jin mine ne soko da ya ke cikin na wa ku ko ya kaza ọmọ abẹ́ta fi yìí ma kó ẹni sọ̀kọ́ bẹ̀rẹ̀ pé ta ẹ sẹ́mọ̀ pèkì ná mini àlí tẹ́ sẹ́mọ̀ yó mẹ̀láyìíká yìí dẹ́bó mini àlí tẹ́ kì í yó làwáńgì yìí dẹ́bó àlìjìnnì yìí dẹ́bó wọ̀sáyìrì àyẹ̀wò ànáàtì bẹ̀dá bàndó tún yìí kẹ́gẹ́ nkyí nà alẹ́kìtìláfẹ́ àṣìkáàlì kẹ́ndó kàndó ndè kẹ́ẹ́ kákákáyìn wàlúwání bẹ́ẹ̀ pàlẹ́ sọ̀kọ́ jìyà kákáyìn nà. wòhùwà aláwo nàmà qadirun zai de kago ala jam'iyyin nga be gawa ku zangi ya ka so ko de kago no nga ku pe ka da na idha yasha abe jonga abu gawa ku ai kana ma le ko ni ti juma ai ku ga ya paki amro na'am wa ma asabakum min musibatin fa bima kasabat aydikum wa ya'fu 'an

yin dora je tsoza tso madine bazana musibo to subhanahu wa ta'ala dan o ma asabakum min musibatin a de musiban don do a be abedena a ana yi sababi ya fi biyu na yi a kasa bat a kasabat aidiku oye na egwe eto shi jibe a yi na ina egwe eto shi jibe a yi na gana musiba te de بمعنى وما أصابكم أيها الناس مصيبة من المصائب آدي مصيبة من مصيبة نادي زوانجي جنا في النفس أو المال إبرا يجو حكم بين دوكيا جوانا فإنما هي بسبب معاصيكم إن يتبقى مصيبة بيها هنا ويسبب لمبانا يتوي جسوتشنا ليه بيتوي جعلاونا ونغا يقباني لا مصيبة سكوتي بيتوينا ene ma ba e ta jin ta so kwe gaye ene lara je jan ka ta chana to ce gaye ene la da an ji talo ce ce pono to ce gaye ene go musiba na ibe ipata e e na nyene go guba bai tol jin don ko to ci yelle bayana en to ci na ga lobe yo kawala na ifi ba kubo Nigeria wanda na igi lo tun lo àti ewu ìgbàta ee fìtílẹ̀ náà lé dàgbòrò bá náà ń tẹ́tọ́ ń tẹ́tọ́ kókè fìtílẹ̀ mi dùn náà. eh wanda ga wuta dani ko ne ne fitila yana mini musiba mu ta buyi ya guya Allah subhanahu wataala ga daga yimmaci ya ga fi lokaci ya kere lokaci ya banogun o ya lamara yi no amma egwa wuye ya guya ko ngake ta wani to so ko ce ga fu an kase ke ji sauki daga e, gwa ko zunubi ne ji wọ́n yìí kẹ́ńdò yẹ lèmi bala gami gami àwọn yẹ bàtà ko a de zan dóore ti kìnbó na susu wọ́n yìí lè bẹ́ na. àmà sọ kìmẹ̀ kí èjì yà rẹ̀ misali fitila ní gbọ́n dàn lè sọkọ́ mìí mẹ̀tìlá ńgá yẹn àwọn náà. ọ gbàgbà léèfin náà ma yìí jẹ́ aláwọ̀ náà chẹ́ǹtì wàláyì tẹ̀lá gbé bá tiẹ̀ yá sí jẹ́ jẹ́lẹ́bí àná sokwa ga nga ga wa wa inwa dangani be musiba ne je gwa ito zona ya alakaruwa wale sahaba ndo ce zamani a nabi sallallahu alaihi wasallam umbe woma an woma na annabi ti da saumi yele annabi muhammadu ngan be sahaba ne za wangi cinwa ga kungiyo to ga bishena wa ke wa wo wa zamani na na ga ba ta wuce ga gonso ojo ba ta wuce heads

sokula azaba nga kpaga wa jun kiyama eh, no lu jun daga ijabo ebo kiyama da be un lu gagwa anabi ga eh wo madde iko no aje ka azaba soko wa pata zo kan je na kendo wa bici kiyama da na kan je soko ku je ku e a ah, kwe a ah, ah, ku be dana nga mo sokola je ku de gi na annabi muhammad sallallahu ta'ala ati ba duwa faga rabbana atina fi dunya asana wa fil akhirati asana.

adana adana adana musulmi gama ayo bangare abu gama ayo kyajon bina kuna da ta tije kama pata na ile jiyana ye fesi bina kuti ucha musiba ucha amma so ko ga nwa so ko ga nwa ati dituba ka fi aya ije na aga ga de na ja namo azo intia zandoro so soko ega ga yadda mawo daga bayan Allah subhanahu wa ta'ala e addo kun be tu de deji ya wuci jituma ngala ka ne ya e da na iche gun ewo yo we wa anse ti bag yo gun ewe we wa o ye gun ewe wa lo kata da ye we kan da ya musiba we du amini wo yore so kwa ga wa je musiba na ke wa chino wa twa o ma biokun ino kwa e ka pata te da ya e te da ya e na agụkwu ọgwụ kata ogbo awụwo kpewe abedjiguzmọbụ ama atọbọ ncha atọgburu ya ebe na ma asabokum min musibatin wa bima kasabat aydikum musiba ndoro ge de tikin nano nyene egwe eso yidin ayi ne ama ya fo ankasi so ko gan ke fafa gangan be ku dondo ya etu dede na yelo na kata wa ga kendo ijuna ga wa won yo o azo na ga no ipare asa ku fi na wa e fi awon to na so ku fa gangani be yi ngala ngwe dokun gangani be istighfar ne ya ce jino kokogo wa ma antum ye bana adam je ma ke fia bi mu'jizina lana gba mi so kokpan o mi ga mi anje ka ebe azabe e ga bitike azaba mi lugwana e de mata iga hucha bandore lo na azaba mi anye pa o ma antum bi mu'jizina fil ard yegagwa tikin nanabwa yegagwa bandoro abaghị ya bichulu ebe ele ga aza abawana aza abanye kpada ebe na-etu n'elu na-ewu gbata wama antu bi mu'jizina fil ard wama lakum min duni llahi yadda zandoro zuma ya allah uba min waliyin na yi tamakoji ciyaye na wala nasiri fita na ke buye daga azaban gabe ga wani biya yin ne tolo tuna zandoro da ba walaisa lakum ghairu llahi wali yadda walin don da ya tawalla umurakum na alaye da lamari ya shi na wai ta da maswali akun mutaji a rikon daga ka zaba gabe nguta gwa ya wana wanda ba an goro da bana ganye biya zaba su ko so ko ga mace fiya zaba wana sai to sai so ko to ne a dabba no na bibe na biya an ga da no mi mace ni wuyo daga ba so ko mi mace ni wuyo daga ba so ko bo nyano so ko wa be yi na pata ibi dakpe ya so ko iti tilali ya so ko amangole fìtílà náà tsi bọ́dà ana yàtọ̀ tọ́tọ́ lu ka musiba wọn tu bá àdúrà tọkọtà wọn èjì ètò ìṣòro tọkọtà àwọn o gbé ní dìun bẹ́yìn náà ẹnẹ mi tọ̀ wọ́ ètò àtọ́ jìnnà ká dìun bẹ́yìn náà orí ẹ̀ka sọ̀kọ́ àwọn sọ̀kọ́ àwọn tòwó tó máa yín mọ́ ọba ní ojà alóbi ẹ̀yà gangan ní ìjì gbàtọ̀ ìṣó gbàtọ̀ fìtílà dùn tánà fọ́ńdọ̀ tì kí n bá bọ́ náà tò èyí di tàntàmà wúyà àti west energy gbẹmẹ ìyàwó ya. mẹ ìyàwó ìyà àfìtílà àtàbọ̀ àfọ̀yìn àtàbọ̀ dẹ́kàtàbà àti ẹ̀yìn ẹ̀yìn àti ẹ̀yìn ẹ̀yìn bàtà ń ti dẹ́nà yẹ wà kádé yà láàyè yìí nana ọmọ azò sọ̀kọ́ wà bà nà sọ̀kọ́ wà bà nà káànù ẹ̀ à ń yẹ nyi àti ẹ̀jà àti ẹ̀gà nù ẹ̀ ànábì gẹ́lẹ́ àtọ́sìrì fìlìmà gàjì bà ànábì nù ẹ̀ mẹ́ nga àfìlìmà yìí sìràfùn tọ́nu ẹ̀ bà ànábì bọ́ ní ẹ̀ àti bẹ́ẹ̀ nù ẹ̀ ànábì gẹ́ ẹ́ ezu jẹ́ àǹfààní bẹ́ẹ̀ nù ẹ̀ náà. àti bùkátù gbẹ̀nà bà nánú ọgùn wẹ̀ ọ́ àti bà ní nje bukata wọn tó dẹ̀yà táwọn ṣe giya o wa bukata dé egi nana sukun wọn zò. ní alukur'ani allah subhanahu wa ta'ala gangan walau yu akidu nasa walaw yu akidu lawu nasa bima kasabu ma taraka ala dhariya min daaba da su kwa ga wọn wọn zawangi wọn bẹ lẹfi ne zawangi eju wọn wọn ti ga wọn allah zaba lẹfi wọn ti gubi wọn yi. aga da bandoro na ta cikin mu labi tipakin wai ne bena bandoro a cikin boci amma mun je ji sauki lamari jin ayi ba fi pata ne ya le ne so ko gan ji sauki jin ayi mun pe ga ne beti fayi o ta ka to pa ona suku se o julu jin bu ya so ko no to gba ni e so ko ya jo da nigeria ibo ngalo ka government yi ga jin e juala to ta ti buhari ce ga gan it is a shame egbe yo ya nan kyakin nigeria na aga state ne dana jiro ne 36 mini 36 state no 27 state pata aya salary wa nga egbu ya nigeria ima je bo soko da soko ke wula ka abun nana da wani mr goodbye ga ita bo don a be de daga federal level har da local level a da salary to amno ciya ebo na mina to ne tasamuri ke na ga we su da nigeria lokaci abe biya nigeria salary a yare e wato a yare ano musiba na ito jono ga yemo ena gu zandoro nyina na bana zandoro kitubu la soko di sauki zunubi ga di sauki zunubi soko a di sauki a yito Allah o dai gun yayi ko ela yi gani mace na ji pata zaga ji man da soko ina alkhairu wa so tifi a hono ale annabi sallallahu ta'ala alaihi wasallama ga wallazi nafsi biyadi wallazi nafsi biyadi mai shi kuti gangan tuna raini annabi muhammadu da hugo na kuti shi musulmi na azu e ji kuti da yadda ci sokoya arbe dayin arbe kwashe anani arbe kaba pata na ile fi bidi diga ya ka na wani an dora ya jina lefi cikoko na wani kuya kan musulmi musulmi wani shi kuti gangan da ya na ji na ya annabi muhammadu gan wallazi nafsi biyadihi mai yi kuta nan da ya tuna rayu da gubo nan shira ya annabi muhammadu da gubo yi shi kuta bai gaga na wannan a ti ga sako ju foro a ti ga mawayin jin a ti ga moji to foro a ti ga gungun ci jin nga la talifu bi abaikum wala bil andaji e ga ce shi bai min mai na ma e ma ce shi ma man kana halifan falyahlif billah zango abe gan wa jikuti na jikuti be sokwe kan wa jo be sokwe a awli yasmut ami so pe man halafa bi ghairi llah daga jikuti mo be sokku jikuti ana faqad ashraf da wata la faso ko bachi so shirku no aban wi shirku ne wa za to ga muslim to go ji muslim bi ana amma le fi bidi jiwo kace ne ga da ya mi da da ya ni eh to kai da ya da kiya wa ijebe dayo e da ebe ne a kan dore ne kiyama ga biya za na woro woro yau daga tsoko ogun ya da tita joyi arbe dai arbe ko sha nabi wa sha o da shi kutuwo arbe tsoci na to annabi muhammadu tuna o ma shi kutuwo arbe tu arbe tsoci ya kaaba arbe tsoci ya annabi arbe tsoci mi arbe tsoci ya kaaba yi tsoci na allah afu amma shi kutubi annabi ma a shi be walin don doye ma ga shi kuti be shehun don doye ma ga shi kuti be yamancin don doye ma ga shi kuti be yin don doye ma be sokon gawa shi kuti musulmi shi kuti be yin dociya ga yi karatu na ne bai gaina me shi kuti ran da ya tunan rai ne annabi muhammadu gwagwa na ji za wuce allah ya annabi ya gauce shi kuti nga ma yusibul mu'min ene de mu'mini min nasabin ya wahala wala wasabin be damuwe wala hammi be gbayin wala hazani be gbate kpata damuwa damuwa damuwa na yi ihe ndị ọnọ ihe kpata na damuwa ife gbayin yo e ya tuwo damuwa yo fitila waya damuwa yo nana ji damuwa yo bata ya alagba damuwa yo eto shiti adasi ibwa damuwa yo annabi ga damuwa kpata na ga eje mumini cikin na na ọnọ sokwallo labeyin illa kafara Allah anu biha min khatayahu so kullu la bi bu de bulu fi fi paya ci ne chine yuto chi jun ko Allah so kullu la bi bu de bulu fi gafara di yayi nye zuni be ne shi ji nan ce mai ci annabi ga atta shauka atta to e kangi na duza bi chona so kullu la be bulu fi gafaru yu nye le fi no chinu jina amanga kanyi ga to bana go ada uza eh ekanyi ekanyi atun wọn ada aduchi ne wọn ci bi cicɔ ada aduchi ne anabi ega ega to bi cina o cina to ekanyi na tun na to damuwa da zan bɔ na to fargaba na lo na to ye gbanyi to ye gbata to razana to wahala to ezu to fargaba to rikicin doro ye jɔ yelen nɔna sɔkolo labɛn ye bu de bu jɔ ga fara sɔsɔ bi lo na a lɛdɛni mu ba na sɔkolo labɛn ye bu de bu mayi cire i b'u kpee. wa ji gafara zunubi shi kuma ga ji zunubi su ezo shi ci shi nan ke fito na ken da da da so ga da kuma ko ku ja ci buya da mai ce bombu da na yau ce fitina na bata na so da ci so ko ci so tu ko ci so tu ko ci so tu ko ci ga ku ji din yayi annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam ke ga yi idza kasrat dhunubul abdi abeke zunubi na wuhe ji na ga dokuna abeke zunubi na wuhe ji na ga dokwe cikin gona wallam yakun lahu ma yukaffiru ha umadiyan don da waji so kwale guti paya wa zunubi uti taga duina na na. ibtala wallahu ta'ala so kwaji mawji uti ci irin mace ne shi ba ko da so kwaji mawji uti ci bil huzni bi mai tala mai tu akwai kaka tala damuwa ife ngbọn ekojo kakan ebo tibo ni yu ka fira ha ebu de bo ju ga para su ne bi uti na zan don do ila yi mani diga min mace ne na yi daga ba soko ina mala soko te lu mai tire na ina yi to jibin na ebo lef ne ye jina aga gana soko to agun sale bi bi ya ga ben won ki amo to wa to nga ba soko e da go na wo ale ne ke ci e so bala man ne ba fa da alheri wa ne Amin. Kitò ti gan. jawari iya nuwa filibari mai jota tinu e ya gona a nuwa mai jota tinu ya gona da mba kwaya aya ake so na unji amba ogalle a nuwa a ba ga pati gibo ya tale ya tv ga mutuna ala ka ya tire kindin bo ogalle o ya nuwa bai kare bi o eya nuwama yɔ wakara na atu na la ama nu la wo ebe zɛnkpe wo wa wo zɛnkpe sɔkɔ la soso ge ni wɔn bɛ n'oya ta n'oye ebe wɔn didi na agbata wo wɔzu ni ama eya dana awo kan a ala wa nyi kofi mo agara yi kofi mo eya megbea eya kia ewa wo zɛnkpe ata ɔsoro ala o ta ala yɛ ewa wo zɛnkpe to tsi wa le pati wa le eya na yie. ka anna alijibalu ni izonia wa zo pati yo e ba ke ngun mo chige na so ko ga iye sha ngo ba wa lawo ba yuskini riha ngo e pichita o te ya no e da san da epe epe ne tona nga e ya no e la da san pe ka ga epe u ti tona e ya no da san epe tona ti ma ka ga ga nke atsari so eya ne dazan da be da bara ti ta chuya be kato to so ko e dazan e be so ko e la e pe ti eya ti e dazan wo to so ko don ga ba ba miskin ri a un ga e pe la chita eya eya su ku pe de lan na rawakida eya ti ga pe uta da ne ne wala gware a ta ti nu no o lo gboro wa o ma lo sumo wa a lo gboro wa o ma lo sumo wa so ko don ga ba ba wa janchi amma ga ile ɗin dai lokaci e cin ne bi taki bi karaji da ya zike ji bata ta bete e da lafiya e da ji lafiya e ga wani wasu ko da goyo ka guri jiji wani tocha e ya la karewa amma ga ile ka ba su ko su ku wala ya kara da ibada lawo e ba to jije nan e ya nure je da bi me dona e gwa wi ka ko ya Allah subhanahu wa ta'ala e guri wòye kánú òkè tẹ ẹnu ọlọ àti sọkò yẹ ọba ìdè fún mi nà ẹta àwọn ọmọ ọba àkúta wọn yẹ ẹnu òyìn nà ẹrẹ ọtọ ẹkẹ mọ mbà mọ ẹtọ àti òkúta wà àwọn ẹyà ìyá ni ọdẹ ọ ọ ọkọ òde kò wù mí kàwé ká tiẹ lọkọ yà ọdọ àgbẹbẹ àmọ ọba sọkò tiẹ yà ńlá ọdẹ mi mọ ẹgbẹ à ẹni ti kà á kù ẹni ọdí pàrọ ọ mọlá ọdí pàrọ àwọn tɔ sɔkɔda yɛ tun ne wɔwa e y'a cɛ bi le kara ne ye banu adama banu lu kina ka tuna. na k'a t'u la o a ma wale o jɛ y'a b'o da o gbɛɛ di kama ye o bɛɛ da n'o ye don dɔ wuro ne kiya a y'a daba a ko ne ka k'a kɛ sɔfo yen ne sɔfo a kan a jinɛ ka ɲi ji sɔfo bɛ i na fi zaali kan ee dɛmini ba ko di diɲɛ a ti ka ka na yi di daana la aya ti walayi aya si dɛ bo e bɔ wusi dɛ na za ki so ko yana amma wa fe gwa rufe li kulli ya zainin dondo sabbarin na ga jankuri na shakur ji ne daji ya to ci na kulli mu'min sabir fil ba'sa da ma e gwa na fe ya zan dor mai mu'mini o mai jankuri lokacin ga da ba fi wona e gwa wun na fe a fe wa fe he he ya mu'mini na ke so ko so kwa ji mai ko so ko ga ŋlɔŋgbà gbɛdɛ ya ló ń gbɛ bɛyɛ mɔ yóò sɔkò jìn àwọn lásì kpakpɔ bá tó yìí àti yóò sɔ sísan yìí yìí kàrà yìí bá àti bá tó yìí àti àǹfààní yìí pé etí ń o jì da zan nà kì àtà tà bá yìí kpaa na bɛyɛ yìí kpaa bɔnɛ etí gé àǹfààní dò yìí nɔ tan doro na ikiyo sobarin alawazin yan sika to yamma balaga wa na ga fe tatiye zan doro na sobar zan doro doku wen wachi da jijiji ba ko jiji an kuri ona so kwa mo chi ne wen to kwa kuri ona o chi de so ya ne go amaga bi machide de ga to yi wakan no jo ta guru so ko shi na aja to ko yi da ba shetan da to kibo ba an kuri kwalgwan kuri bi lokaci ba ta mu to don azimu shukurin alal atoaya da ne dokun wenwuci sarai etiya eti dawaya soko ya yi ratu ajin ya to ci ne soko ko na nga le ya nuwe oji pe soko ko yo amma da ne mana wace ya to na kawai le ya nuwe ne ba ce daga da bara o oh, bana zama to a banadama atɔ ɛyɛ banadama atɔ a amma zane kpe sɔkpɛ no di banadama atɔ nga kanga sɔkɔ ga awa ama wɔn naam. awo nga ke ba wọn tó ba mọ yubi ku hunna wọn zà ní ipe ọ̀nà jẹ́ àlẹ́ka bí máa kásà bó ebó léèfì ní yà á jí náà sọ̀kọ́ agbóhùn gàn ẹ̀rọ wọn wọn zà á ń yí àgbẹ̀nu ẹ̀ ẹ̀dá ká jẹun sọ̀kọ́ léèfì tó kọ́ wọn àwọn etí léèfì bó wọ́n jẹ́ àlẹ́ka ọ̀dọ̀ ńgbà kọ́ nu ẹ̀ dùn alakando tsi lɔkɔtsi lɔkɔtsi wadze awo abe nuadi ɛhɛ nuadi kiɔ abe nua zan tani mɛ pe e lɔsuku atu fɔku ne kiɔ abe atu da ya tu ya maga tu ne kina kila hawla la quwwata alezi to bo mo pa ne tita tu wa kango tanaga mo no egbe tita tu wa kango nafsi nafsi ada dei ku ne kiwo kene man la misali be he ya ti sando ina so ko mo za wato ya ti o aza hangi kuta kan 700 ko 450 bene o cici diye bi kawai ga da da yawa ne fa ti ba na ko mu ci ci daga fito a cile bai ga kaga wajen hankali da ne ba ta su shuganci so yake bai le faruwa ne ya ce ya nuwa ya fiti yo mota yo kan da rubi ta su ga ki no ji soko ko ga awu yubi ko wonna ni ma kasabu kuma ya jalaka fi e ya nuwa no e bo le fi ne ya to jina sokogo ya fo an kasiri ime fafa nan be ku ton do su dibi ne je jina ngama laite wa daga alaka wo kando to ngaji fara ano ci agagwa wa y'a lam alladhina yajadiluna fi ayatina ma lahum min ma'isin ko e ga ti y'a ya'lamu al kufar al-mujadilun ebu de bulu kafir ne ye gomi fi ayatillah da ne ba ko aya y'a to ga gamanu yona a kyawa ga malahun min ma'isi bana buwana bana da ba kwa bica ga za ba su kwa gwana unga bwa ya maga da bi ka turu dole ran yana boni bana wa da bana bana wa bicilo mutulu ga za ba su kwa gwana bwa na'am شئتم من شيء يندور على لا يعينا إيش بابن نو يعني زوانجي إما وقاتا إن يمبقاتا نا الله سبحانه وتعالى Nga jiya yi je babun nan e e na so ko fama tawu da hayati duniya e mo je tuwe yo e je pata na mo gbe so alfaniya e so so tuwe yo doro ga de je babun nan so ga mo we ju na daga en so tuwe nígbà ló ti ajá ọ̀zọ̀ tó láàzọ̀ ẹ̀ndóòrò lè bẹ̀rẹ̀ àǹgì tẹ́tà màtẹ̀rún bí i múdàtò hayatukum ẹ̀ndóòrò lè bẹ̀rẹ̀ àǹgì tẹ́tà ṣe wọ́n bẹ̀yìn ìṣèlú bá abọ́ nínú ẹ̀yìn yóò náà yẹ zuun wọn àdá gbẹ̀bù yìí náà àdúnyà zawal wọ zawalu máa fi hàn ìṣètò pátá àdá làkẹ́ àbò ẹ̀ndóòrò bẹ́ẹ̀ mọ́ ìṣòro náà sókún i lafiya ku dan doro ga tobo soko na aju ga soko mu ina ga azu na wato ga ucho na azu an soko ga ma inda la ina da ban wa na khairu uje ga wa ba me na da ce azu an o wa za ga o ga wa de a ne ga to waza yin yo daga na kai yi ga waza na mu amma ga to bon waza ugo ku ta ga da ne fiye to chu kuma inda Allah ina da bayan Allah ya yina khairun unge ga wa baqa nga mai na ke la ke abu anan fala tuqaddimu alfani ala albaqi ega le do shi de zo chi tatia ene to so anama ega tai ye tatia ko ega lai ye tatia ko ega wa nimpa ije za tati nimpa ya alijanna ma ega bici azaba ya ije tati azaba ya alkiyoma ma fama mata wuli hayati dunia illa guru ema wa ije pata itaya amma eba wa mu hene lo pana wọn gigi ba gigi bo ge gigi bàtà ìjọba tó bọ ọjọ́ bẹ́ẹ̀ lọ asibiti àjẹyìn jíjẹ àwìn lájẹ́ kí kó iye mọ́ lájẹ́ kí kẹlẹ́ yìí mọ́ lájẹ́ kí kẹlẹ́ yìí mọ́. amma yana da bayan Allah wa kaya da janna na adde fa na kuma na amma da yego na jona ma hawaya ban do wa da miso na woro wa cewo kuma inda Allah khairun wa abqa al malu wal banuna zinatul hayati dunya amma wal baqiyatu salihatu khairun inda rabbika thawaba wa khairu amala duk yana leda ne gi yole su kuga ni paije egwa ne za dama ne sokwe ya we wote de tunguru we de ibada jine sokwe ku be ni pa ye ne sokwe ya aziki o ya ilimi we ja afani be ilimi we di bauta tochi we de dama ye mutochi lokaci bata e da mun shone be we be no ji ye bata amma e gude be adiniya wo gun gun sokwe والباقيات الصالحات خير عند ربك ما ku yanfadu wa ma inda layi ba ene da ba ene ke da goye gwan wanzu amma ene da ba ne zuwa e wani e su kusa garwa ya da yi jo wani kaza da fridge wani kaza kaza tais wani kaza ah kaza seti yuji kaza an kaza ji kaza kaza competition ta ga ga ya zaki shi kan yin balladete o ti mayo o tuti ba da yi jo na zana ole ede gana e kawo akwụkwọ e kawo to ga akwụ ade ọ gara wuza ba ekun buru mo inna haula yuhibbuna al'ajila wa yadharuna wara'ahum yawman faqila ko inna haula zana mai yuhibbuna al'ajila ije wa

sọ̀kọ́ àwọn jẹ́ àjíwèé àyè na mo ń gbẹ́ láàyè ìṣòro sọ̀kọ́ wà ibi iṣẹ́ àlèké wọn bí sọ̀kọ́ gan ẹni máa ń dẹdẹ báwọn bọ́ ní tó zọ à ń gbà mọ̀ yẹn ní jẹ́ gan ń gbọ̀ yín pa ẹ̀jìn ní ìyàwó ní ìtìláwó ìgbé dandan bẹ́ẹ̀ yìí ṣe náà wọn àyè dèdè ya lílàbí na àmàlú tàbí ìjì máa lè sọ̀kọ́ yẹn èmi àlejẹ́ náà èmi wọ́n yẹn àlèké wọn mọ̀ wọn àyè dèdè ya zanija ìyí máa lè jí bẹ́ẹ̀ sọ̀kọ́ yẹn náà làǹdóòrè di ṣùrùkù náà dé máa lè kí wọn kan ma da te mai jama wa da an kalita shi ba wa ce gi amma ne duniya wa ce fa kuma labawa wani fargaba da biyu fargaba maji dangiraya ina ndiyo na suna ana e suna ina liuda ne liuda ina juwa ne juwo ina je damuwa na je damuwa biyu alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muqtadun ana ito imani ano so kwa kaza hoci ga wa aminci jeliyo aga mai yi ne jenna ba aga da ne keke ke kono imani so kwa ga mana mana alikiyo mana wa pepe lil na amanu ya da ne imani be toci be tutie toci wa sabaru ala tarkil malawi fi dunya yin gbawu kegan dangan be mai je na wai pa haramu ata sɔkɔ abɛlɛ ma yi yàrá hali hɔga wɔ ma yi zɛ ma kulimani harama zinata laayi lati akaraja ko le ibadi wa tɔyibaati na rizikɔ ɛma yi zɛ ne sɔkɔ juuje bɔ mu mi ni yɔ naga lɛ ɛma yi yàrá sɔkɔ dɔw ka wɔ ma a ga lukɔ ɛma yi zɛ òun tata ti ɛma yi alikiyɔ ma ma ɛbulo sɔkɔ ala awɔ na laafiya yɔ jiji yɔ asike ndo tiɛ yi yɔ muliki yɔ lukwajɛ yɔ luwari bonya alikiyɔ ma to so koga malik yo mana pe piya zane yi imani na wa ala rabbi yatawakkaluna ati pe aya pe allah ni buji dan ba kola mari yo pata ne ndoro pata so ko ba ona ayi ga na de malik yo mana be shi yo والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما zane ja je malik yo a aga ke izeji ya ji tani buna e lafiya ya dan gani be kaba'ir al ismi ne fi gwanta gwanta jina ko kuma wa gan kaga wata zane ji mani be sokwe a ta ya ke sokwe a ta gi makiyama na aga izeji wa wallahi mu'minuna hum alladhina yajtanibuna kaba'ir al ismi aga izana ye lafiya gan be lefi gwanta gwanta jina e ya? e saba e wuraya e ji ake mace ya e su gamana e finya e fi wiwi ya ga ga lokacin wani to ya fi wiwi Allah shi kiyaye ku ji sauki ya to ba ya to yi na ya ki ga ni be fi gbonta gbonta gbonta na yi na a ga so ko ga won ji ya ma ya le fi yo makka dan dore dan china be fi bonta won yo tàǹdóńdó ìwé e na léèfi gbóǹtàwọn ẹjọ́ tàǹdóńdó òṣùgbọ̀mọ̀nà na léèfi gbóǹtàwọn ẹjọ́ tàǹdóńdó dáyẹ̀tì na léèfi gbóǹtàwọn ẹjọ́ sọ̀kọ́ ń jiyàn máa àlìkẹ́ wọn bó ní ṣùgbọ́ kí a jí bọ́ àwọ̀ dáná. ale yi jiyàn máa àlìkẹ́ wọn ebó àbọ̀ náà aga yìí wàlladínà wal fawahisha amma yake lafiya gangan bin yanci daina a tiga abdullahi bin abbas da fasara ya al fawahishu wa idza ma ghadibu abeke ma ga jona ala tagwa hum yaghfiruna e kangan be zai ga jona wana ga shi shi shi shi ne pata gun wani kaza aga je nusa na kwe da mbo na shiga aji ya mai ebe bai to aji ga mai aji ya lumu kwa an ga oge mi ya ko o da mini ba kula ne ya de maliki yo mana ba da ne ya de maliki yo idan ka di ko ala ahadin aga je un ni ne yi kwa ko ti aga wa wa kwa bayan afau ga da hoci da de maliki yo amma wani ga fufa da ajenda wa bana to wato ma da fufa kuwa na tabba an tabba ko cika ta ba ni e tuwa sun lando ke don cin mun gare an ge ji sala mun gare mere amma da bai bu a da to ngo mai nu se da ku ban ni ngo mai nu so ga ko cika ta ma da sati cika ta so zane yi za kirki ya tsoci na zaga kwa ga fa in fa so kwa ide mini abu والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون سيدي قال بأن من جاي بابا غنشنا لأن جاكا جون aga wa ga pa pa no si fa ga guru idon no amma mangan ga ban be fa fa fa mu ye kuna ce jo tila mari adini ono walakin yushtaratu an yakuna al-hazm ghayr muqil bil muru'a kalu kwa fa no ye fa no ne to ake sa mutunci ya no ago to fi ne mo eze eze gi uko ege gi so ko to kwa ga fa zu go mo mm fa aga ye ne o ja ne ga ko ma ye ge so ya ke so ma da mataki ala ya tobo ga ala a fadan a da sifa da junci ba bana mutunci ya sako da tuci wa ga wani yau alimamu shafi'i sako be gonyu ngamma nisto qodiba wa lam yaqdib fa huwa hima zan dora ga jifishi umma wugo ga wani shawana zan wuce tataji wayo ugbe shi na wani lona ugbe kana na ke tubona

àwọn ìgbẹ́ntsá nàìjẹ́ wàá láwó gan wàá láwó gan wàá yẹ̀wò ẹ̀fánà ụzọ. ń tulu zo àti Musulmi bẹ mùsùlùmí kiriki wú jọ tàbí akpẹ́lẹ̀ kí fa ni na ìlà ma wọn àdó tó wọn bi sọkú yìí fábíà yi Wal lezina stagabu li rabbihim Wa akamu salaja Wa anbuhum sura beynahom Wa minman razakonahom ya fikou istajabu li rabbin aye tocha lokacin toci ya ga lawa jinnina so ko jinnina so ko ya ga ga di shirku maga so ko ya ja so ko ya ga ba di sala ga so ko ya jani kana ye yin toci na adam ba ko jama'u ti je manga aya na nan a tun ci je madina ci yo so ko be gu ya pata nga da hum rasulullahi sallallahu alaihi wasallam ila iman fastajabu annabi muhammadu ya ga ebe ji imani be so ko ebe ji imani be mi ga tutu so ko ya annabi muhammadu so ko ga to ye ma da mun ba ko da na ya wo mun fa le ki o mun to arbe ne o te da be dazan san dore jawazi bi alqur'ani o mun ko satuna so ko ga yi da na o te ye so ko da mun ba ko abu so ko yi ki bu bon mhm wa aqamu salata ameke ku sala ki kinina na ya wo maliki o mo e to azuwa na emana bana emana kuzana emana gabe zayana aga ya alladhina aqamu salata bane ya kusalla gike na bane ya toto be salla ya so ko ga zane ya ji salla na amma zane salla kusalla gike na kala man ce ga gan addu'a bi shurutiha zane ya ji salla be wala su sharatu yi wa adabiha be ne be be salla ji na eh zawuci ji aga yi zane ya de ma ni e ko ya aliki yo mana da ko da mini abu zan yi gabe sallah jiji an kale akpata e bayan Allah gon ya dono an kale sakuba kendo an kale ga dokun da bayan Allah na atiga lada wa ya shekpa bayan Allah go kendo an kale ga cheka loyi je na atiga da sallah ma cheka tijiji won zan yi gabe sallah jiji ajoga al musalli yunadi rabba sallah jiji wa bazaba do to tun yi ba to an kale akpata e lu ya sokuna adam ba ko da ya de mawe fa da kiyo mana kwai da mini abu la da fi salla sharate salla ciciji wa le da yo salla yi di salla yen para para fodo ina e yanu togwa 1 2 3 4 fa pare ti go mutu aga ya na wube na o ma malawa la jani to o ya bi lu jan e chitaye wala on din chap chap kame ajon chap chap

kawo kpeti kpe shi o caa tagi kini gbooro caa kpeki kini a o de salla ebe na rukuni o o rafu minu mi ma o rafu mina rukuyi eti na daga ruku bo kini ata na farila maga farila o a ne ne na ee wale la kan adúlùjẹ ní ọ̀rọ̀ ayé táwọn ò gbé pípé tá a fẹ́nu tá a tàbí tá a fẹ́ tàbí tú òwò o ti gé ẹ̀bẹ̀ yá gbé tulo bàtà o jẹ sálà ebe na eti na ọ̀gá agbésọ̀ ní dáhùn parí o tá a o tàbí tú òbí ẹ̀dùn kàkí òbí olóyè bàtí náà kọ̀rìlà sálò o ẹ̀ làmọ́gá kọ̀rìlà wọn sálọ ńgò bàdí à mọ́kànbọ̀bìlì à sálà ń tẹ́ ayín nkùnrin sálà yìí ngala dole ngo yo pe kiji rukuni ko kuma kiji farilla en sallo kiji mai sunna en sallo kiji mai mustahab en sallo ngo yo biga awa ni? sifa do yunchi gadi sa gaja jinjima dan dole di sala aja jinjima ko aja afani wa bana wa waya so kuma ga aji ba da aji awon ete ilimi iti ilimi wa ilimi kendo di sala jin ga boru kube so de de mafari ke bama so de de mafari be bachi ga bu ke bama agbetu abitu obo ogaga rabbi gifirli rabbi gifirli ara wala gan wuce ga bezo kafin olo su gada yin baci no o ma da sanye da ma a gali gali ga gali leti dike shigi leti cina ma ji kokaro la go o kebe da ki yimo abana go da ijabu ko ina nani o ga digbaro agbetu wangi ga ya gbemo wa lo ruku haya ke wa ngi galati da kito ke de wa so adana mo o ma de lati shikiza na ewu ya wa ta ki mbona mo o de lugwa ruku o dede esiwe dangan be sumo be to yin pata on du tani kanga go lo ruku e mu gucho so yeda me wa guba ba na ula baki go pa guba ba ula baki biti tin dugo guba ba ula baki ye guo te e o ula baki so de da ya e mu guchi kala gwan na lechima kala gwan na lechima u kalikini wale na ji kpata ana ga gungu musulmi ji sallah ga man gaye wato ne wuce ji katu na ga idan ji sallah zamani ya annabi muhammadu sallallahu alaihi wasallam wa sallah ji annabi to ale wani tiya masalaci a nan wuce ji annabi sallama amma ga irji ka salli fa innaka lam tusalli je ba da la sallah do la ji sallah sallah ga muju amma ale ga je ba da la sallah ji wala ji sallah uji je ba da sallah ya ja je ba da sallah ji wala ji sallah tàwọn ti kí àwọn ti para para fọ́gẹ́ da owó mi ọ̀sán yẹn ani wọn ànábi ti sálà nígbà kí èyí bẹ̀dá sálà ju o ti sálà òjò àwọn ti wúrù rí wọn ànábi ti sálà nígbà kí èyí bẹ̀dá sálà ju ọ̀la ti sálà nga alim ni kẹfà òsòlì ya rasulala ànábi mẹjà láwọn mi kẹ́ jíjí nọ ànábi ti wú sálà àti sẹ́ sọ̀lá à mùsíwù sálà ànábi ti láwọn kẹ́lu ẹ̀ ti sálà nù ka gbẹ̀rẹ̀ kí an ma k'e ka gbẹ̀rẹ̀ kí ká káyìn gbaro jí gbàrọ̀ olúgbàgbẹ̀ gbaro b'o ojú. wọ́n dẹ̀ rùkú wọ́n lùgbà kẹ̀kẹ́ rùkú bò dán wọ́n á dẹ̀ sọ̀jẹ́ lùgbà kẹ̀kẹ́ sọ̀jẹ́ dábò dán wọ́n á gbẹ́tù sọ̀jẹ́ lùgbà kẹ̀kẹ́ wọ́n á gbẹ́tù ani. ayi n bọ̀rọ̀ dikẹ́ nu gbọ́n jìnnà kanga sọ̀kọ́ àbọ̀ sálàwọ̀ yẹ. kànà ike ti para para fagana àgbà wọn àgbẹ̀ a àǹfààní wa kànà ìjà àná sukùn. kànà ìjà àná ẹ̀nà wà ka tààrọ̀ kànà kakùnà na wa wọ́n ẹ̀jẹ̀ wọn náà ẹ̀nà wà ló. adene ya ta zaga bene na san gwaji tuba daga yinan nan ga su ko gaye suratu ya ra'aita allazi kadhu biddi fa zalika allazi yad'u al-yatim wa la yahuddu ala ta'amil miskin kiyo fa wailun lil musallin azaba yana waylu aga wailu na go gando tuyo dan nie ba ko na ja namo kando do aga e ketu bona ruwi panage tano wa take wona ja namo take jikaru jinde ba ga ba gaza ne mai ji sallah na sokwa gwa lafiyo yiji yana alladhina hum an salatihim sahun wa ji ya a tawayo dani ka kuna an mafiya ne ji wannan kada ma ke ba ne ke jin sokwa yana wani gwa ya don ta sallah ki tarifu salat an dore da da sallah na wuce musulmi kirkiya as-salatu imadu din faman tarakaha faqad taraka din sanna ekpe a jinu yo zandoro gudu jana za uta adini pata du gwaga wono sala no li ibadatu li badaniya ibada na ka pata na na itishu na ngai sala ene ye rigbe be zando tuna iji ya pillo egbe na rigbe be kabiri na ngai dio sala zandoro gama la sɔkɔ te to gɛrɛ la gbore ya ye jeli sala kendo a bolo fana an ma fina waati fana ma fina wa jaana zaage ye kimi ni o yɔrɔ tɔtɔ tigɛ la ne y'a dero gbe fo kiya mɛ na a kɔ a bu sɔla a ka yira ne ye ku e toto do sala yan a ka yira ne ye ku sala yi kɛ sɔkɔ gan mu a tu sɔla ka ne ye ji sala na ma mu kiimu sɔla ka ne ye ku sala yi kɛ na wa kiimu sɔla ta wa a tu zaka. ya sallah ku higini ya zakaya kuma ga ya sallah jiya ya sallah ku higini e da idan bai ji sallah jiya ma gile ha wa ku sallah ku higini ka annabi ibrahim ba addu'a ya gina rabbi ja'alni muqima sala so kwa mi to ibrahim la ta na ku sallah higini na wa min zuriyati to ne sallah zaga waye e daga tula ne to to be sallah ya na nga bai ko toci za ho ta dogwa ke to be ni eshawu beti de pandoro ate keke ebe so kwada akimi salata inna salata tanaha ani li fahshayi wal munkar ama we di sala to so me yida o di sala to so mo yanse sala o ti de question mark o te kele o te ngba ko ko we lun le musolli na yo tani sala to ato to sala na jina kwa kuche na bana o di sala so kwa jana Allah shikia wa amruhum tana yawo maliki yau mana zagaji lamar a toji bata tuyino shura bai nau shawara ga da gada da doji kam dundu aga ben zoro ji e ji shawara tana je dagwa su ji shawara na dan ba kuta ne yawo ma faliki yau mana bane zan doro dagwa su ji shawara na wa ji ha tin ga kya ma najima manista shara an doro ga wa shawara tin doro an benji na wa tin ga in gura bai ji rayuwar hilo bana washaura ga ce le ga ti tatuwa kuma kima washaura many heads are better than one washaura washaura eti za kama girbe ti ze eh ga ne wanjo nan ba ki o leyo washaura ka ce ne ki ce yayin do hiji babu shawara ma dan dan la ne je babu shawara na an ga ke tige zo fiya kan kimiya jani gani amma yanzu ta bai wa shawara on tinga kiliya na malakair na da jije shawara na ngala annabi muhammadu tonu wa go waye daga ba soko na soko ya jo fara go shawara da sahaba shi tonu ga yan doro na wa muruhu shura bainahu soko ga annabi ga wa shawiruhu fil am wa shawara da sahaboji za su moti wa shawara da ayi gabala alokuyen badru shi a ti daga nima na annabi wa shawara a kukuyen alhamdulillah na annabi wa shawara wọn tó lọ gan dami gbà pé yẹ gbà na ìbá jíjẹ láti ṣe ilé náà àgbẹ̀ wà sára bẹ́ẹ̀ zàgí yàn ebe na ele ga tunani no na-edebe benza na akebe tunani ba gi dan mo gwo wa shara be ne dan dera ya tita tuno nga ya o shaura o to ama e ba musulu to suku so kwanza gi to ga esa ayo esa ngeyo so sọkwa ga wa shawara to bi tui e ba wa wa shaura be o do ci yo amma ga be ga wa jiya ye ju yo ga ba shawro ma bala wa lu buja wa lu buji eh amma ga be ji fi un boy wa shawra do yi pane bo ga ye bo ce wa shawra do yi wala fa ba ga we fa ba e bo ze ya bo ci wa shawra do ne le ga za wo yo ga la ci ye ba yo wa be ga za ne gibo ma sa ba wa ya to ya wo wa o me la so ebe oge wa shawara bi onye mkpege ebe wani yurza kiriki kuna wa shawara bi onye a ebe cibo ene ma cibo na ga ba e ba ga wa shawara bi mi no nga ye dan dan a yi ba ji jene e wa shawara bi za giya na an kala gunya annabi muhammadu sallallahu ta'ala alaihi wasallam ma wa shawara bi nui ummu salma ko na ji sulhu da biya na alibeto maka ne ga gade yan nan wa he de gade biya zandoro dula da banzu zandoro mulatu wa imidi je be da kin madina saba ye ga alam alam agoga ya annabi muhammadu a kuma ye ga bayan zuku ba ita ga yato ma foga de ai ga ja ah kin maji ai na na ce ga alami tu mu ne ya annabi ai ga ina wa ga ina zuga yi je baci wa shara be yon ummu salma imi yusa ube ya do shawara wangi no laya nabi pagana gan da waza oto lai to won adabo ozu gaga yen do be mo to da jiyan e da ma nabi to e won ti to e so dabba mun ga ga be adale a nabi to adina pata lan do to yayin ji wa da shara ya ti ga da shara ya a ni ma yu shara on tu ta gile o so cire soko ga ya bo shara kandoro da yushara na luka doro na ade kendo wa yi bawa wa shara to ya na ya amma wajen ji kokarin luka doro so ku ba fata so ga lamarin muminin naji naji a dero go fasina wa amruhum lamara ya tobe da yi shura shawrejo kalma sayyidina umar so ku be da wayu eh na to sai na umar yin ce ne ga yin jindin bani ila ma sha Allah gan cina ida e ga ce set up committee shawara ya ci da ku tsayi ngam ga ngam ga ci bo me wa ga da na ga alaji khali alifa na agogo alifa tachi annabi muhammadu na me wa ga ne mi ni digital da ku tsayi ida e di shawara da dushi sayyidina usman dabo sayyidina ali dabo azubair dabo tala dabo sa'd dabo abdurrahman bin auf dabo abutsɔ ne ka sɛ na ɔmɔ bile to yɛ adi kɔmiti na ati shawura etie do shia musulmi yi wɔn to shawura ndoro abin yi na wa shawura nzagi ndo ya da la kana ga ba do ana ma ama ga ama ya to ndo ju ya ju ya advice ko ati bu anu na mi ne ba ne sallallahu alaihi mi de ba ku ba wa akuba da mai wami na akuba ba na laki da mai aci da nina ko ji shawara ga ya annabi majin ya shawara an ga abu jali na abu jali ko abu jam na ga o da na awuma to muawiya to ma ga awuma akuba ba na ga o da ga awuma bana abu jam to mun fawaci mun fawaci mun wesarin mun mun zai mun ma wa sana shi tanga ko bulale awon mu ɛɛ eh, muawiya ma tana ka kunkumi yo ka ke wa ma amma fankihi usama shara da na yawo na da waga bagin yo usama na usama na da gudu wada na wushu ke yo in za gina mai ga tu wada na wacin mu yo <laughs> ya ta ko kabu <laughs> wa hu wa mimma razaqnahum yunfiquna aziki na ima da waba na mina aziki uchi yo mina aziki uchi wa mili kabairi mina aziki uchi yo e dube la mu bi ko so ko e yuwa ba aziki akpata gbangba ida jaya awu bashira e jisaraka e wuku ya ke ko en to chu da uchi na ida ne so ko jie da de mo e fa aziki o mo na ji ke yuwa ke ni azaba wa mure fagiyu abe ke bina da ya jabo eh yantasiruna e wa wuce na lage da bina kwaja ce wa wuce yantakumuna e jida e jida min man bata ya ta alayhi dan do ga biya ga pe jabo na raja e jiyaga wala yastaslimuna lidhulmi al-mu'tadi e lamina ya ci ciya da an ji ce da ce jiku kan don do a ci ji yanwa kanu ya eh, ibrahim anak anak gan kanu ya kura'una dana ne ya fe aja ce na ko an yi birru an fusan na gbamini an jiji koko ina da an jije da pasi ki je da a je jagu na egbe a je jagu a sufa ala jagu etami ndi ye nwa ije wo wo osusu okun na osun na akuri pa be gabana o ga le be ko esun ga ebi le mo ka ki da ja babin na mun na na na wawuwa waskun lahun a ya juyo ne jiya da na kabaci yayo ba da wasu ne sa'ir da fada'i kuma na jaya da kan ɗakin cokoyi ya bai wala su tafiya wangi yona wa hada la yunafi waskun bil gufrani idan na mai gawa ba ne yanzu da nan kun yanyi uku gara na wa ke na kasa ta yin bawana wani da su kwaɗe nun jimina da su kuta yin yana a da yawa ne kaza an zai jimina da su kuma a ji fahimta ko na'am ake samu

ẹ̀dọ̀ náà ju oyè òtún náà àdìgà díẹ̀dẹ̀ kẹ́ńdù ńgá ju wọn náà ńgá wà ju ńgọ́ sọ̀kọ́ ìdájí ẹ̀dọ̀ á ju wọn yàn àjíyàn gà sọ̀kọ́ ìdájí. kọ̀mọ́nà àfa àmọ́ àzẹ́gà àfa náà zẹ́gà àfa náà àwọn ìjìyà òtún náà kúrò ó jọ àwọn ẹgbẹ̀ náà wọ́n àṣùlá ọmọ ètò tẹ́lẹ̀ àtẹ́fipá náà pa ájúrò alàlá ìgbàgbọ́ náà àdìyẹ tí àtọ̀rọ̀ ń sọ̀kọ́

so gara na yi alakairi wani gama amma jini wa jiga ma go gana a yi dajin awe amma ga an zo na wa ji wa agwagana ngana su kwata ala gbogbo ga famana ba wa asla fa ajiru alalla innahu la yuhibbu zalimin eh allah ya tuyo na yabo ya azalami jana so kwaji azalami imam to insha allah igali babu ina dai karatu iba e allah subhanahu wa ta'ala addu'a soku lugwa sifa wangi wangi na ji da guru ya ni kiyomu ya na soku on fesi pa ju to cha on ji ju yi ani ma chi chi soku panga bi man soku be la ti ana be asiri suyu ko fa wanda ko be ala khairi soku be ijtihad ya ti adini to un to tele yu de bata na soku be azani da albarka al qur'an da ba wanda ba soku ta ji mo ya kemo ko ni ba to to walhamdulillahi rabbil alamin